أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله خاتم الأنبياء وإمام المرسلين اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه الطيبين وأزواجه وذرياته الطاهرين وعلى جميع الأنبياء والمرسلين ومن تبع سنته إلى يوم الدين وبعد فقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظروا واتقوا الله إن الله خبير بما تعملون ثم أما بعد فيا إخوة الإيمان فألموا أنه متى ما توكل العبد المؤمن على ربه عليه أن يحسن الظن به وأن يعلم أن من توكل عليه كفى فلا يسرب قلبه ولا يبالي بإقبال الدنيا وإجبارها لأن اعتماده على الله تعالى ويكون حاله كحال الإنسان أعطاه ملك درعم فطلق منه فقال الملك إني أدعاه فلا تهتم متى جئت أعطيتك متى جئت أعطيتك أدعاه من خزائنه فمن يعلم أن الله ملك الملوك وأن خزائنه وأن خزائنه ملأ لا يأخذه القلق إذا فاته شيء فقد ثبت بالحديث القدسي أن الله تعالى يقول أنا عند ظن عبدي بي أخرجه البخاري ومسلم فعلى كل من يتوكل على الله تعالى أن يحسن ظنه بي عباد الله فاعلموا أنه من فوائد التوكل يدخل العبد المتوكل الجنة بغير حساب فقال الشيخ العلامة محمد الصالح المنجد مما ورد في فضل التوكل أنه يدخل بسببه سبعين ألفا من أمة محمد صلى الله عليه وسلم الجنة بغير حساب فعن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم عرضت علي الوحي فجعل النبي والنبيان يمرون معه الرهب والنبي صلى والنبي ليس معه أحد حتى ربي عليه سواد عظيم قلت ما هذا أمتي هذه قيل هذا موسى وقومه قيل انظر إلى الأفق فإذا سواد يملأ الأفق ثم قيل لي انظر آهنا هنا في آفاق السماء فإذا سواد قد ملأ العفق قيل هذه المغرب ويدخل الجنة من هؤلاء السبعين ألفا بغير حساب ومنها العقول على الرزق عن عمر بن الخطاب رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لو أنكم كنتم كنتم تتوكلون على الله حق توكله لرزقتم كما يرزق الطير تغدو خماسا وتروح بطالة أخرجه الترمذي ومنها حفظ النفس والآل وقد ظهر ذلك إنما نصر نبي الله يعقوب عليه السلام أبناءه أوكل أمره إلى الله تعالى فقال وعليه فليتوكل المؤمنون ولأن الله هو الحافظ وهو الذي يعتمد عليه في رعاية النفس والآل أبي ولو أوقع kúrò lọ́dọ̀ ṣèǹkan ẹni ẹ̀kọ́ ẹni ìgbé lẹ́yìn tí abẹ̀rẹ̀ bá ti sọ̀rọ̀ wá ti ní pẹ̀lú orúkọ ọlọ́run ọba náà ọba gbogbo wa. ẹni ó ṣe tiẹ̀ ẹni tí ó se tiẹ̀ òun náà máa nu ara ni kóun káńgbé ẹ̀tọ́ bẹ́ẹ̀ kóun pé fún ọlọ́wọ́n ọba ni bí gbogbo ẹ bá dà fún yẹn yá òun náà máa ìfún ẹ̀mí ara ẹ̀ pé wọ́n hàn ẹnìkan bẹ tọ́ dá tóun sì ṣe yàtọ̀ sọ́lọ́wọ́ ọlọ́wọ́ba yìí náà lọ́ba gbogbo wa àtẹni tó àtẹni yìí náà lọ́ba gbogbo ṣùgbọ́n bá díjọ́ gbẹ́dà lè yáàmà ẹni tó ṣe ti ẹnìkan òun ni ìkẹyìí ọ̀jẹ̀ pé ọ. gbogbo ọpẹ́ yẹn yá sọ́dọ̀ ọba yìí tètè àwa ti wú adé olùrànlọ́wọ́ òun náà là ń wá aláforíjì òun la nígbàgbọ́ sí kọ́dà òun làwọn agbára lé à ń tẹ́lẹ̀ tí túbọ̀ àwọn gbọ́dọ̀ rẹ̀ a tún wá ní olùsọ ti gbogbo àwọn tí jẹ́ aburú pátápátá èyí tí náà ni ó mọ̀nà o ẹni tó bá ti sọnù lẹ́tọ́ lè mọ̀nà láéláé. ajẹ́rìí pọ́n náà ọba yìí ọ̀kan ló fún ni kò pé méjì a sì gbà bẹ́ẹ̀ àgbà yìí kóhùn ni ó ní gbogbo tí ń jẹ́ ọlá gbogbo tí ń jẹ́ ìkápá lórí ìka ọlọ́wọ́n ọba lónìí o ẹ̀dá lè lóhun ní nǹkan ṣùgbọ́n ìkápá kan náà kò sí lọ́wọ́ ẹ̀dá tó nígbà míì ìwọ ló ní ilé ilé rẹ ti wá ń wò fún ọmọ tó kọ́ máa wò ìwà ló ní mọ́tò mọ́tò rẹ ti lásẹ̀ǹtì ọ̀gá kọ́kọ́ máa lásẹ̀ǹtì ṣèwí wọ́n ló ní tọ́wọ́ wá jẹ́ bẹ́ẹ̀ ọba tó ní nǹkan tó ní kápá lórí kónkónkón àwa ti ọlọ́wọ́n ọba náà àyìn ọlọ́wọ́n ọba náà bákan náà. ọlọ́ọ̀bà yìí olólágbára lórí gbogbo nǹkan pátá ajẹ́rìísá àdébù wa ẹ̀rọ ọlọ́run ní òjíṣẹ́ rẹ̀ sí ní pẹ̀lú ẹni ń ṣe ní olùpinnu àwọn ànábì bá a ṣe lọ sọ múra wa ń gbogbo gbà àtúnjẹ tí wọn náà gbà yìí tó káwọn kọ́ tó máa tó báwọn kọ́ àwọn ní ànábì ọlọ́run kẹ́ni kó tó máa a wà yìí tí wọn is a prophet is a prophetess aa ah, ah. kọ̀dà arúgbó mùsùlùmí lọ́wọ́ o àti mùsùlùmí tẹ́sílì ọba yẹ lóko kò sí òtítẹ́ kò sí ànábì míì má lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam òun lọ́nà wa ṣe ní aṣáájú gbogbo àwọn òjíṣẹ́ òun là nẹ́bí gbẹ̀yìn ṣùgbọ́n òun náà la ṣáájú gbogbo àwọn eléyìí tó ti ṣáájú ìkẹ́kẹ̀ẹ́ kọ́ máa bá ànábì náà ajẹ́njẹ́ tó rẹ̀ rẹ̀ sísè àlùbáríkà kọ́mọ bá nẹ́bì náà kọ́mọ bá wọn ara lé ẹ̀ kọ́mọ bá wọn sọ̀hábà rẹ̀ àwọn tó wọ́n jẹ́ ẹni rí. tẹ́lẹ̀ yìí náà kọ́mọ polórí wọn àwọn ìyàwó ẹ̀ àwọn àrọ́mọdọ́mọ ẹ̀ àwọn ẹni tó ẹgbẹ́ ẹni tó má ni wá wọ́n má kó gbogbo tí ń jẹ́ ìwà àbàjẹ́ kí ìkànnà kọ́mọ bá gbọ́ ànẹ́bí ọlọ́run ṣáájú àdúgbò àwọn òṣìṣẹ́ ọlọ́run lápapọ̀ kọ́mọ àtúntò bẹ́ẹ̀ náà kò pẹ́ tó náà bá rí ìlànà ọlọ́wọ́ bá àdékọ́ láwọn bá mi àti ilẹ̀ sọ̀rọ̀ ọlọ́run ń pè wá sákìyèsí ọlọ́run rán wa létí òbí máa rán wa létí gbogbo gbà ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ bá gbà mí kọ́ lódodo ẹ páyà ẹ wò ká nígbà tó ọlọ́run sọ tẹ́ gbà mí kọ́ tó sọ́ni ká kíni àti síwájú òun kíni tóun ṣe kalẹ̀ tóun bọ̀ wá bá kíni àbọ̀ wá bá òun tóun lérò wípé òun náà tún padà lọ lè bá lọ́jọ́ ọ̀la jàmá gbogbo wa náà la mọ̀ yìí pé láyé tá a wà yìí kò sí kẹ̀kẹ́ lè sọ yìí pé pámánẹ́ǹtì ni láyé tá wà yìí kò sí pámánẹ́ǹtì láyé wọn á pè ọ ní pámánẹ́ǹtì sẹ́kítírì wọn náà wá wọn náà wá fi pé yẹsà wá ni wọn sọ pámánẹ́ǹtì rẹ̀ ń dà lọ́jọ́ mélòó wọ́n pẹ̀lú mí náà pámánẹ́ǹtì sẹ́kítírì lánàá àbíjọ́ o olóṣù kan náà yọ kó mẹ́ àti pámánẹ́ǹtì jẹ́ wọ́n pẹ̀lú mí náà bẹ́ẹ̀ kó lọ́dún kan àtẹ̀wá fún ọ fún àdó lọ́dún mẹ́rin. máa lò lọ́dún mẹ́jọ ọ̀tàn ẹlẹ́bí òtún bọ́ bẹ́ẹ̀ ọlọ́pọ̀ síbẹ̀ ni ọ̀sán rẹ̀ jẹ́ bí ọba náà fi ọbẹ̀ nígbà tí ń parí kò ní kọ̀ọ̀kọ̀ mẹ́fọ́ kan. eléyìí kí á mà pé kò sí máa bẹ kan láyé wa nípò kan tá a wà yìí àbí ní ìṣesí kan àbí ká máa mà

wọ́n ti kó mẹ́lẹ́ ni gbàtí wọ́n kó mẹ́ wọ́n padà sílé wọn kí là sílé wọn kí làwọn èèyàn sọ nípa wọn gómìnà kan náà kó mẹ́ lánàá sẹ́nẹ́tà náà kó mẹ́ sẹ́nẹ́tà kan náà kó mẹ́ lánàá kọ́dà sẹ́nẹ́tì pẹ́sidẹ̀ntì kan náà kó mẹ́ lánàá kí ni wọ́n ṣe é lẹ̀ kí ni àwọn àfẹ́ nípa wọn kí làwọn sọ nípa tiẹ̀ náà tó wá rí bẹ́ẹ̀ ìwọ ọmọ akẹ́kọ̀ọ́. Kini ni ìmúra kalẹ̀ rẹ àti múra wáyé kí báyìí o wọ́n ti múra wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti ń tẹ̀ sáwọn wọ́n ti ń tẹ̀ lẹ́sìn jáàmù báyìí náà kí ni wọ́n ń ṣe àwa nàbẹ̀ wọ yunifásitì ẹ̀ abẹ́ ti wáyé sẹ́nu lápẹ́lẹ́ omi sọ àbó múra kalẹ̀ àbó ti tẹ́mi tẹ́ òrìjó tí wọ́n sọ fún yín pẹ́ẹ́rì tó mẹ gbogbo ọtọ bá ń fẹ́ mi tẹ̀yìn ọ̀la rẹ lọ́ọ́ bàjẹ́ o o o pàtẹ nìkankan jẹ́ tara rẹ lọ́ọ́ bàjẹ́ ìwọ ya tí wọn ti lọ wájú sọ ẹ̀dá fún wọn ní lọ́nà oko kan ẹ̀záàmù yẹn ó sì kú bẹ̀ dáadáa owó rẹ kàn wọ́n dé ayé ọmọdé wa bàjẹ́ kótó dé bí gbàtẹ́ ẹ̀záàmù tí wọ́n ti ní ìgboro àkúrẹ́ òun kó ti lóko omi tẹ́ ń omi àwa dé lọ́kùnrin aya ìyàkúyà aya òmùgbó aya òmùgbúmu ayọ̀dára omi aya olè wọ̀lọ́ ìkátà ń sọ yìí ìkátà rí ewu àwọn màmí tí wọn bá lọ rẹ tẹsán nílò oko gbogbo wọn máa lọ lè gbogbo àwọn oúnjẹ ọmọ ẹni ẹlẹ́sìn wọn ni wọn máa lọ lè ẹni tó lè wá rọ̀ lọ́rùn àti àwọn àti àti aládìẹ ẹni tó lè wá rọ̀ lọ́rùn tẹ̀wẹ̀ ikú tàbí bá padà dé gbòòrò náà ó ti máa la díẹ̀ díẹ̀ ni àbọ̀mọbìnrin mi náà tó sì jẹ́ sí wípé wọ́n yọ fún wọn síra wọn bẹ̀ náà ni ta ló fẹ́ mójútó wọn kò sí ẹni tó kó wọn lọ gbọ́ ẹni kó wọn lọ èyí tó wọn náà bá lò wọn tí wọn ò ní kí ó lò wọn tí wọn ò la ẹ bí wọ́n lọ bí wọ́n lọ bá wọn jẹ bẹ́ẹ̀ ebi wọ́n lọ sọ wọ́n di bẹ́ẹ̀ wọ́n lọ bá wọn jẹ́ fún wa o kí ló ti tiwájú dọ̀la kí ni pílánì rẹ dé ọ̀la rẹ ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ kó kálukú ronú o kọ́ ma o ló ń fẹ́ ti tiwájú dé ọ̀la o wọ́n tó ń dudu irun dúdú sinmi wọ́n sùn tó fi ń kí ló ń tì kalẹ̀ létọ́lọ̀ bá tẹ̀ sí irun fún ọdẹ bá ọ lágbà bá dé kí lọ bẹ́ bá kí lọ bẹ́ bá wọ́n tó tọ́ àwọn ọmọ rẹ lásìkò yìí nígbà tó ní lọ́wọ́ nígbà tó bá ní lọ́wọ́ wọn lọ tó bá tọ́ wọn wọ́n tó tọ́ àwọn ọmọ nígbà tó lè sásókè sásílẹ̀ nígbà tó bá lè sásókè sílẹ̀ mọ́ kí lọ bẹ́ látara àwọn ọmọ náà jẹ̀mọ́ wọ́n tó kẹsì àwọn ọmọ láti kékeré sẹ́gbà tó wá wá dàgbà tí ọba yìí nǹkan ọba yé wọn má sẹ́gbà wọn tó fẹ́ sàlàyé sí jẹ́ tuntun wa wọ́lá nǹkan ṣe láwùjọ tá a wà yìí o nǹkan ṣe láwùjọ tá a wà yìí àbí kó kálukó ṣe kéde kó kálukó di òkú tọ́lọ́wọ́ mú ọlọ́run wa sọ fún wa ìpẹ́ já báyọ̀ wo gbogbo tó kálukó bá ṣe pátá gbogbo ẹ̀ lòún mà àmàtányáyá kó kálukó sì gbẹ̀sán tó bá ṣe òun ó fún ọ ara rẹ ló ṣe bí o bá ti máa sọ yẹn wàláhì ọ̀rọ̀ ńlá ni o ò ṣe ara rẹ ló ṣe a wa lọ́wọ́ lórí ọ̀rọ̀ kẹ́lìmọ̀ yẹn ọ̀rọ̀ wà lórí ẹ̀ ẹ̀yẹ rúṣin ọlọ́run ẹjá lọ ọmọ yìí pé gbogbo ti tọgbọ ọba gbára lé ọba máa ní àbá dáadáa ọba náà kọ́ máa ní àbá dáadáa lórí kóun gbára lé ọlọ́run kọ́nà ọmọ yìí pé gbogbo ẹni tó bá ti gbára lé ọlọ́run ọlọ́run ó lò kó má tún jẹ́ ẹ̀mí rẹ̀ ó tún máa ṣe méjì méjì tó má tún máa ṣe méjì má kẹ́mi rẹ̀ ó tún máa ṣe ròyìn ròyìn máa ń gbé àbí ṣé tó ti lè rí bẹ́ẹ̀ báyìí ọ̀họ̀ tí wọ́n ti ṣe tọ́ lọ́run gbára lé ọlọ́run ọba wọn máa ń ròyìn pé àwọn kan wọ́n ọmọ ọgbẹ́ gbára yẹn náà ọjọ́ ụlọ lọ mẹ́ta àwọn ìgbogbo tó ń máa sọ ìwọ̀n ọ̀kan ìwọ torí pé ta ni olùkọ́ náà lọ́wọ́ gbára rẹ̀ káàtì mọ́ gbàgbé o ìgbára lé ọlọ́run lẹ́yìn ìgbà tí wọ́n náà ti tí wọ́n náà ti o àwọn ìdí pàtàkì tí wọ́n náà ti ẹ̀ o kìí sẹ́ni tí ó dé wájú kájọ wájú òtẹ́ ọba ti mọ́tò síwájú ìta ló tẹ́ ó tún wá di kọ́kọ́rọ́ sí ẹnu mọ́tò o tún wá sílẹ̀ fún mọ́tò lẹ̀ jàmbá wọ́n wájà ẹ̀ sílẹ̀ fún mọ́tò yìí ní ẹ̀mọ́ yọ kọ́kọ́rọ́ wà agbára lọ́lọ́ náà nù jàmbá ìgbára lọ́wọ́ dàbí yẹn kò sí ìgbára lọ́wọ́ ní eléyìí wo irú ẹni yẹn ò sékẹ́nẹ́ irú ẹni yẹn ò bára lé ọlọ́wọ́ o èèyàn kọ́wọ́ sílé ọwọ́ abẹ́ sùn lálẹ́ àbọ̀bẹ́ jáde ọwọ́ sílẹ̀ kúnlẹ̀ ọwọ́ aláwọ̀ yẹn wọlé wọ́n kó nǹkan wọn nínú ilé eléyìí ọ̀gbára lé ọlọ́run ìgbára lé ọlọ́run eléyìí tá à ń sọ olùkọ́ àwọn ń tọ́ jẹ́ ń tọ́ yẹ kí wọ́n náà ṣe ìwọ́n náà ti ṣe é ẹni tó bá ti rí báyìí ẹni tó bá ti gbára lé ọlọ́run kọ́ máa ń rò pé àwọn ìpọ́jọ́ máa ń lọ ilẹ̀ máa ń tú eléyà ọ̀kan ìwọ wọ́tá gbára lé ọlọ́run nígbà tí wọ́n náà bá ti ṣètò ẹ̀kọ́ ṣe. àbá ọ̀nà ẹgẹ́ bí ẹmọ èèyàn ká ní tọ́ba àkọ́kùn ní lápẹjúwe ọba àkọ́kùn ní bíi five hundred thousand lówó bí wọ́n ti ń fún un pọ̀pẹ́ àwọn àkábájí gbé lọ wọ́n sọ ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n mọ̀ pé wọ́n fún lówó wọ́n bá lọ rẹ́gbẹ̀ẹ́ ọba wa ń sọ fún wípé ọ fẹ̀mí balẹ̀ èyí tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ o rò òun ní ìlọ́po ìlọ́po rẹ̀ nínú àkáǹtì wọn gbogbo ìgbà tó wá ti padà láàyè wá wá gbà mí owó kan ní ìlọ́po lè mẹ́fà lọ́wọ́ rẹ̀ jama jama àpèjúwe tá a mú wáyé wọ́n ní ẹni tó bá wá bàyí pé ọlọ́run ọba wa òun ló bá dúpọ̀ àwọn ọba ẹ̀rí òun lọ bẹ́ẹ̀ tó lóun ní ìlọ́pọ̀ ìlọ́pọ̀ tó lè fún yàn jàmá àpèjúwe tí wọ́n fi mú àyàn ọ̀yẹ́ kágbàgbọ́ yìí rẹ̀ wọ́n ní ká sì lọ́ mọ̀ yìí pé báńkì ìtọ́lọ́wọ́ ọba yìí ó kú tẹ́ńtẹ́ń ó tún ju tọba ìtọ́lọ́wọ́ ó kú yẹn nílọ́pọ̀ láyé ìlọ́pọ̀ méjìlélẹ́gbà lọ́wọ́ yẹn lọ́wọ́ yẹn tọ́ba rí bẹ́ẹ̀ kò yẹ kẹ́rù ọmọ wa bọ̀ ń gbà náà kò yẹ kí ìpayà kọ́ wá kó torí pọ̀ ń wá nǹkankan ọgbára lé ọlọ́run kò sí wàá tẹ̀ ọ lọ́wọ́ àbí nǹkankan ó ṣẹlẹ̀ sí ọ ọwá nítorí pé ọgbára ọlọ́run láti jọ yìí ẹ̀dá gbára lọ́lọ́ ẹ̀dá ni gbogbo ẹni bí sẹ́rí yìí ó níbo ló tún wáá fẹ́ lọ mọ́tò gbogbo omi tó lọ tó bá ti jẹ́ sí ní pẹ́bí tọ́nà wọn ọ̀fẹ́ ni kéèyàn lọ lè má ìkókò sí téèyàn bá bọ́ bẹ́ẹ̀ o àbámà pé ìbámà sí náà lè yọ bá bọ́ bẹ́ẹ̀ torí di eléyìí káwọn ọlọ́run rí i pé a ní èrò dáadáa sọ́nà wọn pa àwọn àka káfẹ́ balẹ̀ bọ́lọ́ wọn ó sè é gẹ́gẹ́ bó ṣe fìdí múnà bí àdìsí polisi sọ́nà ọba àdìsọ́lá ń sọ pé èmi ọlọ́run ọba mo wà pẹ̀lú ẹrú mi o nígbà tó wọn bá ti ní èrò dáadáa sí mi gbogbo dáadáa tí ń fẹ́ lọ́dọ̀ mi èmi ọlọ́wọ́n bá ó ṣe é fún gbogbo ìsọdí wọn lọ́dọ̀ mi kékeré sọ́hùn yẹn èmi ọlọ́wọ́n bá ó sọ níbẹ̀ tọ́ba wá níbẹ̀ ọ̀dọ̀ gbogbo ẹni tóun náà kóun gbára lé ọlọ́run kóun náà máa ní èrò dáadáa lórí nǹkan tó gbára lé ọlọ́run lé lórí ẹ̀yẹ rúfin ọlọ́run ẹ̀gá lọ́mọ ìpé nínú àwọn àǹfààní tá à ń sàlàyé fúnra gbogbo ẹtí bá ń gbára lé ọlọ́run nínú àwọn àǹfààní tó wà fún òun ni pé gbogbo ẹtí bá ti gbára lé ọlọ́run tó sì nígbàgbọ́ ẹrú tó gbára lé ọlọ́run tó jẹ́ mùsùlùmí tó ju tẹ́lẹ̀ fọlọ́run a máa jẹ́ okùnfà tó ń tọ̀ wọ́n fi wọ àlìjẹ́nà tọ́lọ́wọ́ sí ìdúró bẹ́ẹ̀ abẹ́rẹ́ torí bóò ni o ti kó gbogbo ẹ̀ papọ̀ ẹ̀rí níbi ìṣirò sẹ́yìn ibẹ̀ ni wàhálà o ti tó kọ́ni báyìí lómi kọ́dà bọ́ọ̀rọ̀ lọ́pàá làjà ká ìjẹun náà. ṣùgbọ́n àníbìjẹ́ pé wàá fẹ́ àwọn àkànfẹ́ wọ́n wà àdìjẹ́ náà láì ní sẹ̀má dáhà tó bóyá máa tó dúró ẹ̀ ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam àbáwa ṣé wòlé aláàrá muhammad sọ́ọ̀lì alimunji wọ́n ní nínú nǹkan tí ó wá níbi ọlá tí ń bẹ fún kí ọmọ agbára lé ọlọ́run òun ni wípé ìgbára lé ọlọ́run yẹn jẹ́ okùnfà sí àwọn tí ń jẹ́ bíi ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin yẹn kan nínú ìjọ àtẹ́bí wọ́n wọ àlìjẹ́ náà tọ́lọ́ wò lóṣù lóṣù wọn. àbọ̀ ọ̀tẹ́lá ibùdó abáàd wọ́n gba ìgbà wá bẹ́ẹ̀ fọ́lọ́ bá yẹn fún wa wọ́n lọ́ọ́ wọ́n fi nǹkan kan àmì jọ́ka wọ́n fi àwọn àjọ kan àmì borí ànẹ́bí sallallahu alaihi wasallam òun àtàwọn ànẹ́bí méjì kan wọ́n wá rìn lọ àwọn ànẹ́bí méjèèjì yìí òun rí àwọn ìjọ kọ̀ọ̀kan kan wà pẹ̀lú wọn ṣùgbọ́n ànẹ́bí sallallahu alaihi wasallam kò sẹ́ni kankan pẹ̀lú ẹ̀ àwọn méjèèjì wọ̀nyí àwọn kan wà pẹ̀lú wọn nígbà tó yá ni wọ́n bá gbé àrẹ́bí ni wọ́n tàn rárá sí kankan tó pè fún un báyìí ìgbà tó wọ́n rí nǹkan tó wọ́n rí lọ́sẹ̀ yìí nǹkan náà bá jẹ́ nǹkan tó dúdú tó ti tóbi òun á bẹ̀rẹ̀ yìí pé àá sáwà jọ ọmọ náà lélẹ̀ yìí wọ́n ní wá ń sọ fún òun yìí pé àwọn tó ń wò yẹn àwọn ìjọ àlẹ́bí mọ́sá ni olóhùn sì ti dúdú yẹn náà ó sì tóbi ó pọ̀ onígbàtà yá ọba tó sọ fún un pé ọyá wo òkè sánmà wo òkè sánmà pàtó wọn wo òkè sánmà wọn bá tó ní dúdú mi dúdú eléyìí bá gba gbogbo ojú sánmà yẹn yá wọn tún sọ pé yá tó wọ ẹgbẹ́ yìí tó wọ ẹgbẹ́ ọ̀tán òun sáré gbogbo ẹ dúdú yìí gba gbogbo ojú sánmà yẹn yá tó yẹ kí wípé ó borí eléyìí tó ń kọ́kọ́ lákọ̀ọ́kọ́. wọ́n wá ń sọ fún wípé ó rí eléyìí tó ń wò àwọn ìjọ rẹ̀ ànẹ́bí nù sallallahu alaihi wasallam ìjọ rẹ̀ lọ́pọ̀ tó bá ẹ̀gbẹ́ tọ́ wọ̀ tó wò sí àwọn ìjọ rẹ̀ nìyẹn ìjọ rẹ̀ náà ló pọ̀ jù àwọn ẹ̀sìn tó ẹ tí bá nígbà àdébì kan mọ̀ wá wà lè wọ̀sẹ̀ là ń pọ̀ kò ń ṣe téèyàn á di yẹn kì í sì ṣe téèyàn lè máa sọ ẹgbẹ́ àbí ìṣèyàn nu ó ní ìdójú orí rẹ̀ káwa náà mà àdébì Musa alẹ́ ìṣọ́lá ti wọ̀ sẹ́lẹ̀ káwa náà béèrè gbàtọ́dọ̀ ọ̀rọ̀ ránṣẹ́ táwọn àwọn olóránṣẹ́ tó bani israẹla nìkan lọ́wọ́ rántí bẹ́ẹ̀ náà ni ìjọ ànábì èyí sá náà bani israẹla nìkan ọlọ́run rántí ṣùgbọ́n ẹja wà lẹ́yìn tó mọ̀ ọ́ gbogbo ayé pátá àti ìka nìyẹn ẹlẹ́ẹ̀kejì tá a bá wọ àníbi Musa ìwé òfin tọ́lọ̀ ń gbélé lọ́wọ́ á rí i pé nígbà tọ́lọ̀ ti kọ́ níta níbi ó ti pa àwọn kankan rẹ gbogbo ẹni tó bá lóun jẹ ẹlẹ́sìn jù nígbà tá àmì rẹ̀ yín sáfi tọ́lọ̀ títà níbi yín sáfi rẹ̀ lóun jíṣẹ́ kìí sẹ́sì mọ́ gbà náà tó o ti kristi gbà náà ó ti ṣe wò náà nígbà tó tó yá ànábì Ìsá òun náà tó pépè sí ìlànà tó gbé lọ́wọ́ tí a mọ̀ sí ìtẹ́lítì lẹ́yìn nígbà tó yá ọlọ́run nígbà náà tó mọ̀ wá wà ní ọ̀sẹ̀ náà tó tó dìde ìyẹn ló fà á ìyẹn làbò bí ti ń bẹ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ẹni tí wọ́n jẹ́ dúró pé ń pé ìwọ tó bá yẹ kó pèrà rẹ ní ọmọdé yà níjà ìsá tó wà nẹ́bi wá tí ìró wà nẹ́bi wá lọ́dọ̀ rẹ tó ọlọ́gbà ó èso olùgbàgbọ́ wò èyí ṣe olùgbàgbọ́ pẹ́rẹ́pẹ́rẹ́ ọ̀ ń tara rẹ ni torí wípé nígbà tí ìkọ̀ dàrú ó ti pèrà rẹ lọ́mọdé yìí kú ó ti pèrà lọ́mọdé yìí lọ́mọdé yà nẹ́bi mú tẹ́bítà lẹ́bí mú sáà sáàjì ọlọ́run ti tàbí ẹ̀yíta ó ti pa tàbí mú ó ti sọ fún wa ẹ̀kọ́ kan náà ni o ṣùgbọ́n ibi tó kù sí èyí tó gbọ́dọ̀ máa pera rẹ lọ́mọlẹ́yìn rẹ pé sẹ́ńtúrì tó bá dé nìyẹn bó tilẹ̀ jẹ́ pé gbogbo wọn náà kí ni wọ́n o ànábì ọlọ́wọ́ ànábì ọlọ́wọ́ náà gbogbo wọn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun lè ń tó wá dé káyìn ẹ wá wò ó rìsáàlà tiẹ̀ tẹ́tọ́lọ̀ wá gbé fún òun ọmọ abẹ láyé láyé fún ìjọba ìrìnàjò àmàlẹ́ àwa nígbà rẹ̀ kọ̀ fóònù tàwọn bá ọjọ́ yìí ó ní iye ọdún tọ́mọ tàwọn méjì tó ó ní iye ọdún wo iye ọdún títà lẹ́bi sọ́mọ wá wà àdìwọ̀ sílẹ̀ káwọ iye ọdún títà ń bẹ́ẹ̀ tẹ̀mí ìyẹn náà ká mọ̀ yìí pé bá ń sọ eléyìí fún wa kìí ṣe àfọgbọ́nú ìjọ ànábì náà ló pọ̀jù òun náà ló tóbi jẹ́ sí wípé wọ́n rí àlìjẹ́nà nínú àdìsí yẹn Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní àwọn tí wọ́n rí àlìjẹ́nà tá a sọ yìí wọ́n láwọn náà lẹ́ni tó ṣe wípé wọ́n a máa gbára lé ọlọ́run bí wọ́n fẹ́ jáde lé láàárọ̀ kìí ṣe wípé tí wọ́n gbára lé òun ní kápọ́pọ́ pa ọkọ̀ kìí ṣe ègèdè ni wọ́n gbára lé kátó jáde kìí ṣe àkùlá wọ́n pètè bá ẹ̀tọ́ ikú pati òun ni kẹ wá dá ẹ wàá pe àwọn gbólóhùn wọ̀nyí sí tẹ ẹ bá ti pè sí hàn hàn ọjọ́ ọjọ́ òde ti là fún yín o kèé serú àwọn ọ̀hún o àwọn òsínú àwọn òsèsì ló wọn o aláwọ̀ tí wọ́n fẹ́ jáde tọkàn sọ pé tọ̀ ìrẹ́ ọlọ́run mo gbára lé o hàn tó ti dénú ẹ̀mí ẹ̀ bẹ́ẹ̀ ànábì àwọn wọ̀nyí tó bá ti jọ́ gbẹdà lè kíyàmà wọ́n wà nú àwọn tá a sọ yìí tó ṣe yí pé wọ́n kẹ̀ kọjá ní pípẹ́tọ̀ àṣẹṣirò sẹ́ tí ẹ máa làdìjẹ́ náà bẹ́ẹ̀ kọ́lọ̀ kọ́ka ẹ̀mí àtìlẹ́ náà fún wọn. nínú àǹfààní títún bẹ́ẹ̀ mi kéèyàn máa gbára lé ọlọ́run ọlọ́run wọn máa sáà sì kí fún ni jíjẹ mu yẹn wọn máa sí ọ̀run àbáwá Umar fún ọ̀kadọ́ àbíkọ́lọ́ máa yẹnu sí wọn wọn lè jí sí ọlọ́run sọ fún wa bí àdínkù wípé ní ẹ̀yin èèyàn tó bá yẹ pé ẹ bá gbára lọ́lọ́run bó ti yẹ kẹ́ ẹ gbára lé ọlọ́run ni ọlọ́run ọba máa sáàtì kí ìjẹ ẹ̀mú fún yín gẹ́gẹ́ bó ti sáàtì kí ìjẹ ẹ̀mú ẹyẹ ẹ̀rí pàtì kàdísì múra wá rí ẹyẹ ò jí láàárọ̀ lẹ́nu ebi ń pa ṣùgbọ́n gbà tóun ló jòkó ó sì gbára lé ọlọ́run ẹ̀rí tó gbà tó fi dalẹ̀ ẹyẹ ò ṣèkéne ẹyẹ ò yòó nínú ọ̀bà títún bẹ́ẹ̀ níbi kéèyàn máa gbára lé ọlọ́run onígbé ìgbáralé ọlọ́run a máa sọ ẹ̀mí ẹni a sì máa sọ àwọn ará ilé ẹni eléyìí náà a kú wà lè tó wọsọlá tó ń ṣe wà tó ń ṣe nàfíà máwọn ọmọ ẹ ó sì gbára ọlọ́run ẹ̀rí a wa yà kú tí ń ṣe nàfíà ọmọ wọ́n lọ sí ilẹ̀ mísírọ̀ lọ́dọ̀ ọmọ bàbá tó ti di ọba níjọ́ náà nígbà tó ní owó àtúntò fún wa bọ́lọ̀ ti kẹ́ àbá tó àwọn ọmọkùnrin gbogbo wọn ni wọ́n tẹ̀léra wọn yìí nígbà tó ọmọ bíi mẹ́wàá tẹ̀léra wọn ọmọ bíi mọ́kànlá tẹ̀léra wọn ẹni pé wọ́n máa pẹ́ ta ló ta náà ẹ̀rú bá bàbá náà tọ̀ ṣùgbọ́n ó rí wípé kò sí lè bára lé gbogbo ọlọ́run wa lọ ó wá sí ìdọ̀tí àpapọ̀ tẹ́ ẹ bá wá ń lọ o gbogbo yẹn má gba ojú kan náà ẹ gba ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ kẹ́ẹ̀bí lọ pàdé ẹ yín bóyá mẹ́ta ẹ̀yìn méjì ẹ̀yìn mẹ́rin ẹ̀yìn kọ̀ọ̀kan ẹ̀rú pa bàbá náà ni ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ kí ló wí ó ní ṣùgbọ́n gbogbo eléyìí tóun ṣe o pé òun ṣe kò sí nǹkan kan tó lè ṣẹlẹ̀ kò sí nǹkan kan tó lè wáyé tó kù ìdájọ́ ọlọ́run tọ́lọ́run bá ti mú wa lọ. ọlọ́run ọba àwọn náà lòun ti gbára lé gbogbo wọn tí wọn náà bá wá gbọ́ ọlọ́run ọba gbọ́ ọlọ́run ni ó gbára lé òun ẹ̀wọ̀n àlẹ́bí ọlọ́run. ó sọ̀rọ̀ yẹn òun gbára lé lọ́run tẹ̀mítẹ̀mí o òun ti ṣe wá àti fún wọn náà wọn náà gbára lé ọlọ́run. ọ̀pọ̀ pápá jù

òun náà lè tuntun sọ bá àwọn akọ́sà lọ ọ̀dọ́ wọn sọ wípé tọ̀ o ti gbádùn rẹ láàrin bí ọdún mẹ́ta tọ̀ ẹ̀mí rẹ̀ náà ló kú táwọn nílò báyìí jàmá bóò ni ó ń tọ̀ bóò lọ bẹ́ẹ̀ rí ọmọ tó ọlọrun kú lọ torí náà nù òun náà tó wá sọ lo tàwọn kan ọmọ òun náà ló kú táwọn fẹ́ lò bóò ló ti rẹ. ṣùgbọ́n tó wáyé bọ́lọ̀ ń lọ gbára lé ẹnu níwọ̀n bá ṣe ó sì fi ara balẹ̀ ó máa rẹ̀ pẹ̀lú bọ̀kànbalẹ̀ jẹ́mọ́ ẹ̀ yóò bí eléyìí kéré lọ́dọ̀ ọkùnrin àpẹ́kẹ́ wáyé lọ́dọ̀ ọkùnrin míì náà o ṣùgbọ́n lọ́dọ̀ obìnrin eléyìí pọ̀ sí ẹ̀yin obìnrin já jọ àwọn ẹni ìsáájú bá àwọn ti gbára lé ọlọ́run ó pọ̀ àwọn ẹni ìsáájú bá àwọn ńláńlá tó ṣe wípé ìjẹ́ èèyàn wọn láyé sábàbí àwọn ìyá wọn ni ṣùgbọ́n wọn ò ẹjá wọ àbáwá ìmáàmù Bukhari lápẹjúwe àbáwá ìmáàmù Bukhari gbàtọ́wà ń kéèké gbàtọ́wà ń kéèké bàbá ti jáde láyé ìyá náà ló kù ìyá tó wá kú kú yìí ìyá náà ní sáré sí ìní sáré sọ̀rọ̀ òun àtẹ̀gbọ́n rẹ̀ ìmáàmù Bukhari wá tó

ìyá náà máa ṣe nábìlà lóru yóò máa gbà àwẹ̀ lọ́sàn-án yóò máa ṣe nábìlà lóru yóò máa gbà àwẹ̀ lọ́sàn-án pé ìrẹ́ ọlọ́run bá ń la ojú ọmọ mi tí bá ń fẹ́ léèyàn ńlá láyé wàlọ́ì kéèyàn tó fi tẹ̀gàn fún lẹ́yìn alukur'an lẹ́yìn alukur'an lẹ́ni tíra tí àwọn àbá gbọ́lá fún lẹ́yìn alukur'an tíra àwọn olùkọ́ni olókùnkùn àbá àtàǹkọ́lé lẹ́yìn

oge jẹ́ kí wọ́n lù sí kọ́ńtráàtì ńláńlá kan ọgọ́ba lẹ́tọ̀ gbélé káwọn máa kó oṣù mẹ́ma. torí ìdí eléyìí ọlọ́ọ̀ni ẹja gbára lé tá a bá ti gbára lọ́lọ́run tẹ̀mítẹ̀mí tá a ti dúró ti ọlọ́run ìsọ ọlọ́run náà ló ju gbogbo ohun lọ الحمد لله الذي أمر المؤمنين بالتوكل عليه وجعل به سعادة الدنيا والآخرة والصلاة والسلام على نبينا محمد أفضل من توكل وفاز وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم التغابن أما بعد فيا عباد الله فاعلموا أنه من فوائد التوكل الحفظ من الشيطان قال تعالى إنما النجوى من الشيطان ليأذن الذين آمنوا وليس بضارين شيئا إلا بإذن الله وعلى الله فليتوكل المؤمنون قال العلماء أن الله تعالى قد بين في هذه الآية أن الشيطان لا يستطيع أن يضر عباده إلا بإذنه ثم أمرهم بالتوكل عليه ليعبدوا منه وعن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال يعني إذا خرج من بيتي بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله يقال له قبيت ووكيت وتنهى عنه الشيطان أخرجه الترمذي ومنها العز والغنى نفسي فالعبد المسلم إذا توكل على الله تعالى وأسلم أمره لا أعز بالعز لأنه يعتمد أمر الله العزيز كما أنه يستغني عن الناس لأنه مستغني بالغني قال تعالى ومن يتوكل على الله فإن الله عزيز حكيم قال المفسرون أنه من يتوكل على الله ويثق بوالي فإن الله لا يخذله وغيرهم يقول أنه قد جاء باسم العزيز بعد توكل إشعارا بأن من يتوكل عليه الزري أقل مولان ọlọ́run ọba o ọba tó ṣe é fóun lọ pa wá láti agbára léwu ó sì ṣe ìgbára léyìí ó ṣe é ní oríire fún gbogbo ẹni tó bá gbára léyìí.

kójú ẹ̀yìn kójú yóò tún wá ṣe méjì tọ́wọ́ bá tún wá ṣe kẹ́lì tó tún rẹ̀ nínú yín ẹ̀rí pé gbogbo ẹ̀ ní ọmọ lọ́bára ọ̀rọ̀ rẹ̀ ni wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ ni wọ́n sọ̀rọ̀ sórí kan tó fi ọ́ sí ẹ̀yẹ sórí kan tó fi ọ́ rẹ̀ ni ó sì lè mọ jẹ kódà ó lè má ní ohun ṣe pẹ̀lú ọ̀rọ̀ tiẹ̀ rárá ṣùgbọ́n kẹ́ ẹ lè mọ ìpèsè ìtọ́n gbogbo àwọn nǹkan tó ń máa ń lò láti dàárín tí bá ń lò nìyẹn láti dàárín tí bá ń dò láti dàrú nínú ọ̀nà tí wọ́n rìn ni. ó ní ẹlọ́mọ yìí pé ọ̀rọ̀ jẹ́jẹ́ lọ́gbọ̀dọ̀ ìtùrí tí wá o kó lè bá àkóbà ló jẹ́ sáàrin ẹ̀yìn tẹ́ gbọ́ lọ́wọ́ bá gbọ́ ṣùgbọ́n ẹlọ́mọ yìí pé ṣètọ́nì náà ò lè kó nira àkàbá yín àyẹ̀wò pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run tọ́wọ́ wá rí bẹ́ẹ̀ tó ẹkú pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run náà ló lè fi nira kanya ọlọ́run wá pàṣẹ yìí pé ẹ̀yà agbára lóhùn ẹ̀yà agbára lóhùn ọlọ́run ká

kí ni tuma rẹ̀ pẹ̀lú kọ̀ọ̀rẹ́ ọlọ́run ìrẹ́mọ̀gbára lé o mo mọ̀ pé ìlágbára kan ìlọ́gbọ́n kan o ìrẹ́mọ̀gbára lé o ànábì ni lẹ́sẹ̀ kan náà làṣẹ ọmọ wa lábọ̀dọ̀ ọlọ́run pé ọkùnrin tí ń jáde lọ yìí abóbìnrin tí ń jáde lọ yìí àwọn ọlọ́run wa ti tó fún ní olùsọ a sì ti sọ níbi gbogbo tí ń jẹ́ aburú pátá ànábì ni wọ́n ti wá sọ eléyìí bẹ́ẹ̀ ṣètọ́ lọ yọ̀ọ̀ra sáfẹ́gbẹ́ẹ́ bírú ẹni bẹ́ẹ̀ bá ń kọjá bọ̀ ṣètọ́ ni ọmọ wa bí máa yà fún ni torí ti ní àwọn kíni ó ti ní àwọn power line ó ti wà lára ẹ̀ tó ṣe pé kàn báyìí yóò ni Jama, nígbà tọ́lọ̀ ń sáà níbi tí wá sàlàyé léyìí fún wa kí tó wá ní tó ń dààmú ara ẹ̀ kì sí gbára lé ọlọ́run bismillah tawakkaltu ala Allah wàlà áwòlà wàlà quwwata illa billah kojú àwọn lọ bó ṣe rí un ó ju ẹgbẹ̀rún kò tí ẹ̀ sí bó tí ìwùkọ́ pọ̀ tó ká lè fi wé nínú ogun sọ́ àbí mọ́dárí kan àti gbogbo orísìí tá lọ tí wọ́n máa ṣe fún ìyàn tí wọ́n máa gbowó lọ́wọ́ ẹni lọ kò sí ìkàtọ́ lè fi wé léyìí

ìtí ò yá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lélẹ́yìn connection ni wọ́n bá lò wọ́n náà ti láwọn ètò kọ́lá bí wọ́n bá ti connect ara wọn wọ́n ti tẹ́ wọ́n sàbúrú wọn tí wọ́n tẹ̀ torí di eléyìí kájú ti ọlọ́run agbára ní parí nínú àǹfààní tó tún wà fún kéèyàn máa gbára lé ọlọ́run òun ni ọrọ̀ ẹ̀mí àti pàtàkì kéèyàn jẹ́ ni ńlá lọ́dọ̀ ara ẹni gbogbo ẹrú tó bá ti gbára lé ọlọ́run tó jẹ́ mùsùlùmí

Ọgbọdọ jáde àwọn tó wáyé wá ní ló ti tájẹ́tì pé oníbì kankan tó fẹ́ yọ owó kan nígbà wá yọ wá gba sálárì tàbí ọ̀nà mú kan tó lówó ńláńlá lè jáde mẹ́ tó ń tì tó wá sọmọ àníṣẹ́ o tó bá sì wá jáde kátà gbọ́dọ̀ yọ wá pé owó

torí pé gbàtọ́ yẹn kó sinmi yóò máa béèrè kó òun fẹ́ gbàgbá òun fẹ́ gbà wo báwa náà ti ti mọ̀ pé a ah, èèyàn oníwà nǹkan lọ́dọ̀ èsù àyàfi kó pa àwọn nǹkan kankan tí wọ́n ló nífẹ̀ẹ́ sí àfi kó gbà lọ́wọ́ rẹ̀ àfi kó pa nǹkan tó lè dé lójú ọlọ́run kó gbà lọ́wọ́ rẹ̀ torí ìdí eléyìí gbogbo ẹni tó bá ti gbára lé ọlọ́run ọlọ́run ní òun ọlọ́run ọba lọ́ba pàtàkì tóun máa pàtàkì ẹni tóun sì máa ń la ni àbó tẹ́ sí wa sọ fún wa yìí pé ẹni tó bá gbára ọlọ́run tó bẹ̀ balẹ̀ ọlọ́run ò ní bábùkù kan wọn wọn máa jẹjẹ ní àpọ́nlé gbogbo tóun bá wà ní torí pọ́nà ọba àlejò lánàá ròyìn rẹ̀ pé ọba pàtàkì lòun nígbà tí ń sọ̀rọ̀ eléyìí tọ́ba rí bẹ́ẹ̀ kó kálukú wa náà kágbára lé ọlọ́run gbogbo àwọn àǹfààní wọ̀nyí kó lè bàjẹ́ tiwa náà allahumma ayyuka islam wal muslimin wata miri shirka wal mushrikin allahumma iftalana abwaab rahmatik allahumma ya اللهم أعز الإسلام والمسلمين ودمر الشرك والمشركين اللهم لا تسلط علينا من لا يخافك فينا ولا يرحمنا اللهم يا عزيز يا غفار اللهم أعز الإسلام اللهم احفظنا اللهم احفظنا احفظ المسلمين خاصة بهذا الجنوب اللهم نعيش ونشعر ونسمع أخبارا التي تزعجنا خاصة ما يتعلق به يسمى بأمتكم نسأل الله يا رب أن يأبدنا من هذه المشكلة وأن يأبدنا من هذه المصيبة برحمتك يا أرحم الراحمين اللهم رحمنا اللهم اغفر لنا اللهم اغفر جميع أموات المسلمين في مشارق الأرض ومغاربها اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم قم إلى صلاتكم